أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ọpẹ́ ní fọ́lọ́wọ́ ọba ọba àlékè ọlá ọba alágbára jùlọ ọba tó dàgbò ẹ̀gbẹ́ ńlá ayé ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run hmm, ọba aláwò tí ń wò wá ọpẹ́ ní fọ́lọ́wọ́ o abẹ́rẹ́ àwẹ̀ náà pẹ̀lú bísímìláì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwẹ̀ náà lọ náà nù ní ọlọ́run dákun musa bá àti bẹ̀rẹ̀ àwẹ̀ náà láyọ̀ àtàláfíà ọlọ́run já pẹ̀lú àdàdà pẹ̀lú alhamdulilayi aláǹdàbí lọ́dọ̀ ọlọ́run mọ́jọ wọn parí àwẹ̀ náà lẹ́yìn wa o ọ̀làlá haúlà wàlà àkúwọ́ta ilẹ̀ abilá ilẹ̀ àlẹ́ ilẹ̀ asim ètò yẹtò wa ètò gbogbo ọmọ nàìjíríà pátápátá ramadan kareem lètò náà tó tún gorí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀dùnmọ̀ orúkọ tèmi yìí padà alhaji abdulkari yusuf ọba ọwọ́ àdúrà yín náà ní kọ́lọ́ musa gbẹ̀rẹ́ nìkọ̀ọ̀kan wa ká tó tara bètò a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóore mm, ká kí àwọn olóore wa àwọn tó ń jẹ́ kétò tọdún yìí akí yín púpọ̀ bàbá tó ti kẹ́bùn ránṣẹ́ sí wa rẹpẹtẹ pẹ̀lú ògo Ọlọ́run insha Allah láìpẹ́ láì jìnnà ẹ̀rí pé tébù tá à ń lò yìí yọ yàtọ̀ ẹ̀yọ́ máa yàtọ̀ tẹ́ máa rí pé ẹ̀bùn ńlá àwọn ẹ̀bùn rẹpẹtẹ tó máa kún bí ó ti wà ńlẹ̀ rẹpẹtẹ tẹ́ máa jẹ àwọn àtẹ́ kírò àwọn aṣọ oríṣiríṣi ó ti wà ńlẹ̀ rẹpẹtẹ akí bàbá Ọlọ́run bá dúpẹ́ fún alájà wa sísàtì eh, eh, Perfect Days Fabrics tẹ́ bá wa sọ mi bàbá wa ayé àwa Azat Kelani ni àwọn ni wọ́n dá sí mi lọ́rùn pé ó yá ẹ look smart ẹ lórí program lọ́dún yìí ẹ náà owó ṣe rí wọ́n náà bá fẹ́ lọ ọ̀lọ́ sọ́ọ̀bù wọn ni ẹ pé ó lè pè mí lẹ́yìn ètò tó bá fẹ́ nọ́mbà wọn máa sọ fún ọ. ìyá wa alájà wa Damoris mo dúpẹ́ pọ̀ ẹ̀sùn gan o alájà wa alájà wa alájà náà alájà wa ọ̀yá sípẹ́ ọlọ́mọba dúpẹ́ fún yín. ìyá àti bàbá àtọ́ bí ọlọ́mọba akẹ́wọn bá gẹ̀ wọ́n pàtàkì ju ìyá wa alájà wa Sami àtọ̀ yá sípẹ́ àti ìyá wa alájà wa Fatima tọ́lá Sàndé ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn ọlọ́run ṣekún sinmi fún wọn. ìyá wa alájà wa kàríyà sọ ọlá láti lọ amẹ́ríkà dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o yàrá da ìyá àlùbáríkà àwọn náà kẹ́bùn ránṣẹ́ sí wa rẹpẹtẹ láti lọ amẹ́ríkà ìyá wa alájà mọ̀nsọ́ràtò olúwa tóyìn látàbẹ́kúta dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìyá wa alájà wa kúdẹ́tùláì kọ́lé towó nílùú amẹ́ríkà bákan náà ìyá wa pàṣẹ ni ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run ní fi í sílẹ̀ alájà wa kúrẹ́ junaid abdulsalami àti baálé wọn alájà muhammed jamiu abdulsalami ẹ̀kọ́ àdúró tiwa nílé ọwọ́ àdúrà bẹ́ẹ̀ ti dúró tì wá ọlọ́mọsàbà dúró tì yín torí pé kí ni ètò tọdún yìí onítọrọ mú wá oníkọ́wọ̀ mú wá lẹ́tọ̀ náà fi ń gbára wọn báyìí kọ́lọ́mọsàbà dúpẹ́ fún yín o ọlọ́run bá wà pẹ̀lú yín o ọlọ́run ní fi sílẹ̀ ẹ̀ ní dààmú ọlọ́lá haúlá wàlá kú wọ́ta ilà abilà ilẹ̀ alẹ́ ilẹ̀ asin gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ti máa ń ṣètò wa hmm, a lọ sókè lọ́hùn náà nísìnyí a lọ sílùú lọrin láti lọ pàdé àfáà wa eh, alálùkùránì ṣùgbọ́n kó tó di pa á lè pàdé àfáà alálùkùránì ẹ sáà mọ̀ dírámà tá a máa ń wò yẹn ṣùgbọ́n drama yẹn afẹ́kẹ́ ẹ̀kọ́ olè eré orí ìtàgé ta máa ń wò yẹn ẹ̀kọ́ wà ń bẹ púpọ̀ afẹ́kẹ́ ẹ̀kọ́ olè ṣùgbọ́n ẹja lọ wo tàárọ̀ yìí náà káwo ń ta bá níbẹ̀ tá a bá wá ń darí bọ̀ láti lè dírámà a wà darí sílùú lọrin lọ́dọ̀ àfàwà alálùkùránì ẹ ṣe mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò Ramadan Kareem hmm. mo rò pé gbádùn gbogbo wá sí tán àfàwà Sheikh alálùkùránì tí wọ́n bá wa sọ hmm. lọ́njọ́ sí wa láǹfààní ọ̀rọ̀ lẹ́gbọ̀n o fáfáà náà tẹ́ bá fẹ́ mọ́ ọmọ lọ lé àbẹ́fẹ́ kọ́ ọmọ yín náà mẹ́kọ́ nípa alukoran yín náà àwọn tafa ti ń jáná sí fún wọn ilé kéwù ti kúrò nílé kéwù pé àwọn ọmọ máa kiri ògìfẹ́lẹ́ ha o àlá àwọn ọmọ tó bá wà mẹ́rin sí wọ́n kéwù wọ́n tó kàwé gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ kún wọ́n rí náà ni wọ́n tó rí nínú ayé ẹ pé àfa àsọ̀rọ̀ ìrọ̀bá ni sọ̀rọ̀ wọn zero eight zero three six three seven nine four four one zero eight zero thirty six thirty seven ninety four forty one nọ́mbà bàbá wa lálùkọ̀ránì nìyẹn láti ìlú Ìlọrin ọlọ́mùsàbà dútì yín ọlọ́mùbà wà pẹ̀lú ọlọ́run ní fi yín sílẹ̀ kò ní kún yín kò ní jó sùn yín kò ní jọ́ rẹ̀ yín Eh, ọ̀nà tọ́lọ́run gbàgbọ́ àṣírí náà tí ẹ fi ń ṣe gbogbo tẹ̀ ń ṣe yìí lọ́dọọdún ọlọ́run ní jẹ́ kí ọ̀nà àbẹ̀ náà ò dí ọláwọn ẹni gbogbo àwọn tọ́lọ́run yẹn tí tó ń jẹ́ láàánú fún yín àárín yín pẹ̀lú wọn ọlọ́run níjọ́ bàjẹ́ oníjọ́ dàrú ọ̀làlá hawla wala quwwata illa billahi ilẹ̀ àlẹ́ ilẹ̀ asim torí pẹ̀lú pẹ̀lú ògùn ọlọ́run bàbá ti ṣèlérí fún wa pẹ̀lú ògùn ọlọ́run ọgbà àwẹ̀ yìí tó fi tán lẹ́ẹ̀mọ̀ wo wá sí àwọn ọ̀rọ̀ gbọ́ bóyá o ẹ wò ah owó ni o wàlá owó ni bàbá ná bàbá kódà gbogbo àwọn afáàbá ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe èwú ni wàrà wá sí dáwọ́ ọlọ́run yóò kún ayé yóò ti fún káàkiri jù báyìí lọ ọba tí ń kún yín lọ́wọ́ kò ní fi í sílẹ̀ wàlá láhàwọ̀lá wàlá kúwọ́ta ilá abilá ilẹ̀ alẹ́ ìlàsìn. náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí gẹ́gẹ́ mo sọ pé abala tá a wà yìí òun náà labala gbàlejò àti máa ń gbàlejò wa. lónìí afáwa tí mo gbé wa òdu ni wọ́n nílé iṣẹ́ wa ń bí wọn kì í sáì mọ́ fọlọ́kọ torí pé gbogbo àná làjọ ọmọ ọdọọdún la máa ń pè wọ́n. àwọn náà ni afáwa asheikh lukman sadiq tefutu baba salamu alaikum wa rahmatulahi barakatu. wa alaikum salam wa rahmatulahi barakatu. ọlọ́mọ sàjárí yín pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. àwọn jama wa abubakar group nínú ọwọ́ àdúrà dáwà foundation wọn ni ká máa kí púpọ̀. bàbá wa dr ahmed ọ̀lànìyí sọ̀làhùdín bàbá dáadáa bàbá àlùbáríkà àwọn náà ní káwọn àfa tó bá yanrantí ká máa gbọ́n wá sórí ọlọ́run sábà dúpẹ́ fún yín ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah lẹ́ni tí mo fẹ́ ká yanjú bàbá tọ́pìkì kan náà kàn sáré wá sí mi lórí nísìn náà ni mo á wò pé irú yín èlèmí mà yí lọ́rọ̀ tí ẹ̀sùn máa yà máa tún yà ń fà ò ní so mo fi rò pé kálàfà mi ni a ti fún ní tọ́pìkì tí ọmọ palẹ̀ mọ́dé láti bí oṣù mẹ́ta àmọ́ ti yín alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sí ibi tí wọ́n gbà yọ tẹ́ ẹ gbà yọ mo fẹ́ ni bàbá àṣìlò torí pé kí ni tá a bá wo báyé ṣe ń lọ twenty twenty three ní wò wá lọ́ọ̀kan làwọn náà ń wò yìí gbogbo dáwà tá a bá fẹ́ ṣe lọ́dún yìí gbogbo yẹn àfà ẹ dákun ẹja bá àwọn olóṣèlú wa sọ̀rọ̀ o ẹja bá wọn sọ̀rọ̀ agbára máa tún change ó máa change power change lọ́dún tí ń bọ̀ ọ̀tọ̀ làwọn tí ń ṣe nísìnyí ọ̀tọ̀ làwọn tá máa bá ń bẹ̀ lọ́dún tí ń bọ̀ so ká tètè palẹ̀ mọ́ máìndì wọn ká fọlọ́run palẹ̀ mọ́ wọn àwọn kan ti lò ó rí àwọn kan tó máa lò ó àwọn kan máa ọ́fíìsì ò lè yí padà àwọn èèyàn ni wọ́n máa yí padà kúrò lọ́fíìsì bàbá àṣìlò agbára kí là ń pè láṣìlò agbára àti pé ọ̀nà bó la gbà ṣe agbára á lò àti báwo ló ti yẹ kéèyàn lo agbára tí òfin ní jẹ̀bi ọba tó lágbára. làkà bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam amin. a dúpẹ́ fún ọlọ́run àtọrọ kẹtọrọ ọgẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ah, látara ìbéèrè tí bàbá wa tí wọ́n béèrè lọ́wọ́ wa nípa àṣìlò agbára ó wá nídìí ká tún béèrè àwọn ìbéèrè míì lórí ẹ̀ hmm. ìbéèrè míì látọ̀ ọ́ bò lórí ẹ̀ ni wípé báwo lágbára gan ti dọ́wọ́ ọ̀yàn gan hmm. ẹni lágbára ni ó lò dáadáa ẹni lágbára ni ó sì lò hmm. báwo ni ti dọ́wọ́ ọ̀yàn gan a rí i pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ lópin ìgbà tá a bá ṣe ń tẹ̀ lọ́rọ̀ ànábì àní ní problem hmm. nítorí pé ànábì ò ní wí nǹkan kan tí yóò wá takòtò ọlọ́run la yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn tànábì ń sọ fún ọ̀kan nínú àwọn sàábì ànábì rẹ̀ wípé abdulrahman bin samura la tas'al anil imara ànábì ní sọ bẹ́ẹ̀ fún sàábì pé la tas'al anil imara má sọ wípé káyé ó yàn ọ́ lólórí mọ́ èmi èmi mo ẹ pè mí lólórí èmi lólórí èmi ni ẹ mú èmi ni ẹ yàn ànábì ni má sọ bẹ́ẹ̀ fàyínàkà yín náà tí ìta àmàṣà alẹ́ tí òkèrìtà ilé yà tó o bá débẹ̀ tí èyí ṣe pé bóyá àwọn ni wọ́n ní ọwọ́ á ṣe tó yẹ sí pé wọ́n ló béèrè níjọ́ o bá débẹ̀ wọ́n da ọ̀dára rẹ̀ wọ́n bá sì da ọ̀dára rẹ̀ ọ̀ṣàgbára lò wọ́n yín ní ohun tí ìta mi ń gé ìrìmọ̀ṣà alẹ́ tí wọ́n á yín ta àlè yà. àmọ́ tó wọn bá débẹ̀ tó jásí pé wọ́n ní ọwá ni tó ṣe tó ṣe dáadáa níjọ́ ọba fẹ́ yí wọn kùn ọ lọ́wọ́ níjọ́ ọba fẹ́ èèyàn bá fẹ́ gbé ọ tọ̀ sọ́nà báyìí lànà Muhammad ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣáájú a rí i pé ń sọ wípé kò dáa máa pé ẹ fi mí hmm. hmm. ẹ̀kọ́ òun wà ń bẹ báwọn hmm. ká wá padà tọ́lọ́run fẹ́ dá wa ní inú ìgbésí ayé anabi yusuf alayhi salatu wasalam ẹ rí i pé fúnra anabi yusuf ló béèrè pé ij'alni fi khazainil ardi mm. fi mí ṣe minister of agriculture mm. mo mọ̀ ń pa rẹ̀ ó yé mi dáadáa àjogúnbá lọ́wọ́ bàbá mi àti bàbá àlà bàbá mi ni mm. òun ló sọ bẹ́ẹ̀ fún àṣeyẹsọ misra ọba misra pé ij'alni fi khazainil ardi fi mí ṣe minister of agriculture mo mọ̀ ń pẹ́ ń pẹ́ bí ó tún pẹ́ nìkan lu ikùn sírú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti fi mí jẹ nítorí pé ó yé mi sí mo sì lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀. bàbá wa Al-Kùránì àtọ̀rọ̀ ànẹ́bì yìí á fi àwọn pé sọ takora wọn ni kò takora wọn. Hmm. ti ń já sí wípé ìtọ́lọ́hún fẹ́ lò nínú ẹni tí ó dépò àtẹni tí ó ní agbára lọ́wọ́ a gbọ́dọ̀ rí àlìkàfà àtúnbẹ̀ káríabílítì àti kapabílítì níbi ta ló fẹ́ ṣe tó fẹ́ já lágbára tó fẹ́ lágbára tó fẹ́ sọ lórí tí ò bá sí ability àti capability àti bẹ̀rù ọlọ́run tí ó máa darí èèyàn àti mímọ̀ àti knowledge tí ò bá ti sí ń bẹ̀ kò sẹ́ni tí ó dípò agbára tí ò ní sí Allah. nítorí pé al-insan ẹ̀dá tọ́lọ̀ ń dá máa wo èèyàn jìbìlíyà wa ìmọ̀ wa burú kiri ni ẹ̀mí ìwà ìmọ̀ tẹ̀ síbi aburú ni ní tí ọmọ wa gáìdì ẹ̀mí ẹ̀ kúrò níbi aburú òun náà níbi ìmọ̀ tọ́lọ́run hmm. ẹ̀kọ́ ẹ̀sìn ìmọ̀. Mm ẹ̀kọ́ wa òun ni ó máa gáìdì wa tí ń já sí wípé ẹni tí ó já lágbára tá a yàn sípò olórí tá a yàn sípò ọlá tá a yàn sípò agbára ó gbọ́dọ̀ ní àwọn nǹkan kan lára ń tó fẹ́ ní lára àwọn yálà òun ló béèrè ni gẹ́gẹ́ bá a ti rí inú alukurani yálà àwọn yàn ni gẹ́gẹ́ bá a ti rí inú àdìsá náà Muhammad àfikún ní mímọ́. àfikún ní mímọ́. àfikún ní mímọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láyé lè ní wọ́n òṣèlú dé wọ́n ta tíkẹ́ẹ̀tì èmi náà ń lọ rà twenty five million nígbà tó fi tó ra tíkẹ́ẹ̀tì twenty five million tán wọ́n wá di pé a campaign àwọn bàbá ẹgbẹ́ ìyá ẹgbẹ́ wọ́n ti gba fifty million lọ́wọ́ ẹ̀ yóò tó fún àwọn boys àdúgbò lówó fifty million ẹja bọ́ sí campaign ground káwọn campaign káàkiri ó ti ná almost five hundred million bó o ní o ti débẹ̀ tí ò ní kówó jẹ hmm. àwa náà ń ti àwọn alágbára wa sí di olè láwọn aráàlú náà àmọ́ kí Ọlọ́run fẹ́ lù mí pé ẹni tí agbára ó bọ́ sọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìmọ̀ gbọ́dọ̀ wà lára ẹ̀ kìí ṣe pé mo lè ṣe nígbà bí ká ti kówó jẹ ní irọ́ ìmọ̀ yóò ní mímọ̀ yóò wá lẹ́mìí ṣe yóò mọ̀ ẹ́ ṣe yóò sì lágbára téèyàn fi ṣe n tó sì fẹ́ ṣe òun ó yé dáadáa hmm. ìyẹn ní màá ń gbà mí lọ́gbìn tó fẹ́ ṣe òun ò ní yé yóò jásí pé fídì yé mi dáadáa ó yé mọ́ mọ́ ń pẹ́ dáadáa mo sì mọ àdánwò táwọn aráàlú tí wọ́n ń ké solúsàn rẹ̀ Ọlọ́run wá ní mo ní lọ́wọ́ Hmm. ẹni ó bá lè nírú àwọn eléyìí lọ́wọ́ ló tọ́ kó wà nípò agbára ló tọ́ kó wà nípò oyè ló tọ́ kó wà nípò ọlá ní òfin ní sílò nítorí pé ọlọ́run tún ta wá lólobó mi nínú alukóra ni bàbá lọ wo náà alukóra sọ́tò Israel fa sixteen ọlọ́run ní wáyídá aradna anuhulika kọ̀ríyàtàn amadna mọ́tàláfíà fàfàṣà kú fíyà fàákà aléhìmùl kọ́ọ̀lù fàdà marina hatadimira ọlọ́run ní àní pàlú kan rẹ o àní pa gbègbè kan rẹ àní pọ̀ orílẹ̀-èdè kan rẹ̀ àfi bí ìbá e ṣe pa àwọn alágbára ìlú náà àwọn olówó ìlú náà àwọn ọlọ́lá ìlú náà àwọn aláṣẹ ìlú náà bá a bá fẹ́ pàlú kan rẹ̀ àwọn aláàánú kan máa yàyọ̀ pọ̀ rá. Hmm, hmm, hmm, wọ́n gbalẹ̀ onílé wọ́n gbalẹ̀ onílé wọ́n gba ìyàwó ìyàwó wọ́n jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wọ́n jẹ mọ́ tiwọn wọ́n tún máa wá béèrè pé ta ni bàbá ńlẹ̀ tí ó mú wálẹ̀ ọlọ́ni tó bá ti dà bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀ máa retí ìparun lòun. La ilaha illallah. alukurani ló wí o. káyì suratul isra'i verse sixteen. ìdá ah! aradna nuhlika qaryatan amarna mutarafiya wọ́n mọ̀ wá yáyọ̀ pọ̀ ráyé pé ta ni ó mú wa. bàbá <laughs> ọlọ́mọ sánú wa ẹyẹ ìyá wa tí ẹ̀ ń wò wá ń lé afáwa hmm, tí àgbà lálejò náà afáwa Muhammad Lukman Sadiq Tefutu bàbá àgbàlagbà bàbá dáadáa bá àlùbáríkà ẹ o bàbá ò tí ì dìde o wọ́n sì fẹ́ yanjú ọ̀rọ̀ yìí délẹ̀ fún wa àmọ́ ibi tí wọ́n bọ̀rọ̀ déhùn ẹ̀rí ó domi tútù sí mi lẹ́mìí pé ah ṣé àti bọ́rọ̀ wa débi eré àbí tí wọ́n sọ yìí ní nàìjíríà báyìí ha ẹ̀mí ẹja dókè lọ́hùn náà ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ dákun. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ kedere tí gbogbo ayé wò wá hmm, mo rò pé ń gbẹ́ràn àfàwà tá a gbé wálé ní àfàwà Sheikh Lukman Tefutu pẹ̀lú mẹ́sẹ̀ yín bá wàá yànnà ná àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣìlò agbára ẹ̀wù ayé al tí fi ń yé wa wípé àṣé ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni fún gbogbo àwọn olówó àwọn ọlọ́lá ọlọ́ọ̀ nílùú tí wọ́n bá ti fẹ́ parí àwọn olówó ibẹ̀ àwọn ọlọ́lá ibẹ̀ tára dẹ̀ àwọn láàfin rán kí wọ́n kọ́ máa yin àwọn èèyàn jẹ wọ́n gbẹ́sẹ̀ lílé onílé wọ́n gbẹ́sẹ̀ lílé onílé gbogbo ara tó bá wù wọ́n ni wọ́n máa dá inú ọ̀wà bí ọlọ́run gbà tẹ́pẹ́ bá pọ̀ jù lọ́lọ́run àfi pa wọ́n rẹ́ ọlọ́run máa pa wá rẹ́ o ọlọ́run ṣàánú wa torí bí abọ́rọ̀ dé nàìjíríà nísìnyí àti bọ́rọ̀ débẹ̀ bàbá ọlọ́run járe yín pẹ́ gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ wá ṣe fún wa yìí torí bí ọ̀rọ̀ ń pa àṣìlò agbára tá à ń sọ̀rọ̀ ń pa yìí ọ̀rọ̀ ńlá ni àwa fẹ́ ká mú un tètè á mú un lọ sọ́dọ̀ àwọn olóṣèlú wa àwa tí wọ́n ń ṣòṣèlú lélẹ́rí tá a wà nùdí tá à ń dìbò àtàwọn tá à ń dìbò fún gan ẹ dákun ibi tọ́rọ̀ wọn ń lọ yìí bí wọ́n ti ń sọ̀rọ̀ lù yìí bí wọ́n ti ń sọ̀rọ̀ lù yìí tó yẹ pé tára bá tára tẹ́lẹ̀ bá ń fa àwọn péré wọ́n ti lọ lóyìnbó bínú máa ń wọn ti lọ lóyìnbó àwọn òsè níbì tá a lọ nàìjíríà náà làwa ti làwa ti ń gbà tọ́jú tiwa hospital tiwa kò sóògùn bẹ́ẹ̀ kò sí tọ́jú bẹ́ẹ̀ ibẹ̀ náà sì ní káwọ́ máa lò àwọn ọmọ gan táwọn ń dá sí táwọn fi ń lọ sí ọ̀hún tó yí pé agbára ń bẹ ní ọwọ́ wọn sẹ́rù tí wọ́n ń ṣe òun náà lè bí ọlọ́run nú sí wa. àbáwa n tí ń bí ọlọ́run nú jù gan-an ni hmm. nítorí pé azulmu bá a bá wo ohun tí ọlọ́run pè lábòsí inú alukur'an ọlọ́run ọba fi ṣe déédéé ẹbọ ni ẹbọ ni nítorí pé anabi lukman nígbà tí ń bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó ní la tushiriki billah inna shirka la azim nkọ̀rí ìnà ẹbọ ni kéèyàn ó ṣàbòsí gbogbo ẹni bá ti ń ṣàbòsí ẹbọ ni kán wá máa wá ṣètọ́jú fúnra wọn tó sì jẹ́ pé àwa la gbé wọn wọlé kán máa mójútó ètò ẹ̀kọ́ ara wọn ìdáàbòbò ara wọn kán máa mójútó tiwa ojúlówó ẹ̀ṣẹ̀ ni o ojúlówó ẹ̀ṣẹ̀ ni àmọ́ kí n bo ni pọ́blẹ́mù wà ọ̀dọ̀ àwọn aráàlú ló pọ̀ sí jù. Mm-hmm. bẹ́ẹ̀ ni àwa la àti ìṣetán ah. tá a fẹ́ yọra wa nínú ìyà. àwa la àti ìṣetán. àwa la àti ìṣetán nítorí pé ntọ́lọ́hún wí ń bẹ̀ ni wípé inna Allah la yughayyiru bi qawmin hatta mm. yughayyiru ma bi anfusihim. Mm. ọlọ́run ní ìyìn ní dáyà dúró fáwọn èèyàn ìyìn ní dàgbà kàgbó fún àwọn èèyàn àfìgbà tán bá sọ fún mi ọlọ́run bá pé ó ti tó gé ọlọ́run bá wa dá dúró àfikún tá a bá tó kó tó ah, gẹ́ ọlọ́run tó gẹ́ lóòótọ́. Mm. kì í wá ṣe pẹ́nu láàmú àfi wí. kí láà fi wí bàbá. ẹnu kọ́ láàmú àfi níta àmọ́ àfi wí ń bẹ̀ ní pé àní ẹja àyàn àwọn ẹni tí wọ́n lè ṣe sípò ẹja àgbàgbé ruling party ẹn party kan níwá ẹn kò sí party àní ẹni ire mm. èèyàn gẹ lẹ́kọ̀ọ́ onímọ̀ tó sì lágbára àti ṣe ni ẹja àyàn síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé ẹja àsinmi à ń béèrè two two thousand lọ́wọ́ àwọn olóṣèlú yìí mm. mo fẹ́ kó mọ ẹ dákẹ́ bá wọn mo fẹ́ lóòótọ́ ìjọba yọrú owó bẹ́ẹ̀ lẹ̀ fún wa lọ́dọ̀ wọn tán ní kàn mọ̀ fún wa ń bẹ bẹ́ẹ̀ ló fi já sí pé mo sọ pé àfi ká sọ pé àti ṣe tán ọmọ ọdún mẹ́ta márùn-ún mẹ́fà nílùú wa yìí ó ti mọ tí ń lọ lórí íńtánẹ́ẹ̀tì a mọ àwọn ẹ̀tọ́ wa tíjọba fún wọn gbogbo wa náà lájọ mọ́ a sì mọ iye báyìí náà ní ká mọ fún constituency kọ̀ọ̀kan district kọ̀ọ̀kan látòrí chairman látòrí councillor ló ti níye tíjọba ní a mọ fún wọn ó gbóró owó wọn a fẹ́ kó mọ a fẹ́ ọ̀tọ̀ lówó tíjọba yà síbẹ̀ fún wọn lọ́tọ̀ hmm. ìjọba yà irú owó bẹ́ẹ̀ lọ́tọ̀ àmọ́ ìhun kọ́ ló yẹ kó pàtàkì lẹ́mìí wa hmm. bí ìbá ṣètò wa ni ẹja béèrè lọ́wọ́ wọn àní àníná ládùúgbò wa kí ló fà á báwo la ṣe ní. àti tí ọ̀dà kí ló fà á iléèwé wa ọ̀dà kí ló fà á nígbà tá a wọlé ìwé ọmọ primary secondary school tó wá dàbí ilé adìẹ hmm. ìyún ni ẹja jàjàgbara ọmọ wa kẹ́kọ̀ọ́ yanjú wọn àríṣẹ́ kí ló fà á hmm. bá a bá ń béèrè irú àwọn ẹ̀tọ́ òun lọ́wọ́ wọn gbogbo ẹ̀ ń látòrí ládùúgbò àwọn youth tó bá wà ń bẹ̀ kán dárú platform kan lẹ̀ sórí social media ní pé tọ̀ kánsẹ́lọ̀ wa ṣe nǹkan ńjọ́ báyìí ni wọ́n gbé wọlé la sùn him hmm. nǹkan báyìí ló ṣe fún wa nǹkan báyìí ló ṣe fún wa lóṣù àkọ́kọ́ iye tá a rí nǹkan tó ṣe fún wa ni káwá wọ́ọ̀tì iye owó ẹ̀ ká rìpọ́ọ̀tù wọn fún ìjọba hmm. èló lẹ̀ ń fún wọn a ti mọ̀ àmọ́ kí ìjọba fẹnu ara wọn pè é síta tọ̀ nǹkan ṣe fún wa ní olóṣù mẹ́ta nǹkan ṣe fún wa ní lóṣù mẹ́fà nǹkan ṣe fún wa ní lọ́dún kan bá a bá ṣe èyún un yóò da yàtọ̀ sí ká máa lọ béèrè mo fẹ́ kó mọ mo fẹ́ síyàwó ó ti ó ti àwọn tó tàwa lálàáfà ẹ̀ tí ì débẹ̀ gbéléyà bá ń bọ̀ báyìí a máa lọ béèrè ẹran léyà a máa lọ béèrè alálàájì àwọn hmm. àwọn ẹlẹ́sìn míì wọ́n ń béèrè nǹkan gidi lọ́dọ̀ ìjọba ìjọba fún wọn láyè nípẹ́tọ̀ nípa iṣẹ́ afúnyín pàṣẹ́ntéèjì báyìí ọmọ yín tó bá ti nírú nǹkan báyìí ẹ kó wọn wá kán wá gbaṣẹ́ nípa admission léèwé ẹ kó wọn wá kán wá ṣe admission àwọn oríyìn òbèrè àfẹ́ranléyà àdájì. Hmm àwa lọ́lọ́run fìyà jẹ wá sọ́lọ́run ní fìyà jẹ wá àbáwá là ń sọ fọ́lọ́run pé kò tí ì yá tí a fẹ́ a fẹ́ kú sínú òṣì. Allah ó oh, bàbá ọlọmọsàjárì pé torí pé ẹ kan ojú abẹ ní kò tán bá pé yẹn kan ojú abẹ ní kò ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí níjẹ́ bẹ́ẹ̀ hmm, járí pé sà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ dàpọ̀ bàbá tọ́ba wa rí báyìí tí gbogbo wa náà rí pé àti lórí o àtẹlẹ́mú o gbogbo wa náà ti wá àti wá àti wá ṣe búrò báyìí torí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ẹlòmíì fẹ́ ṣe àmọ́ kò ró nímọ̀ràn rẹ̀ hmm. ẹlòmíì dẹ̀ lórí mọ̀nà rẹ̀ ṣùgbọ́n etí wọn ò sí nítòsí dídàkọ àárín kan bẹ mo fẹ́ ká mo fẹ́ kẹ́ bá mi yabẹ̀ hmm. ọkàn mi sì tẹ̀ lọ́bẹ̀ nísìnyí òun náà ni pé kí ẹnìkan ó ṣiṣẹ́ kan toró ń ṣẹlẹ̀ láwọn kan o gọ́fìnà tó ṣiṣẹ́ tán ń jò hmm. tó kù lórí oyè òun ti bá sẹ́yìn àmọ́ gọ́fìnà tó débẹ̀ ń sìn torí pé gọ́fìnà tó wà tó lọ yẹn àtòun wọn ò sí ní the same page hmm. bóyá wọn ò sí ní the same party hmm. bóyá wọn ò sí ní the same caucus so ọ wá wò pé ńgbà tóun ti wá wọlé òun gbogbo sẹ́tì tóun ṣe òun ibi ó ṣe é dèrò náà ló máa wà hmm. òun ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ bẹ̀rẹ̀ project míì tuntun gbogbo project míì tuntun tó wọ́n ń bẹ̀rẹ̀ yìí kò tí ì láṣeyọrí o èyí tí wọ́n dẹ̀ bá ti láàbọ̀ yẹn wọn àparí ẹ̀ nísìnyí wọ́n ń jẹ́ nira fáráàlú ẹ dákun kí la rí sọ sáàrin o. ẹ ṣeun bàbá ọlọ́run jẹ́ kó dáa fún yín á padà sọ́dọ̀ àwọn pátì yẹn náà díẹ̀ hmm. òun ni wípé gbogbo àwa ayé elépo ìyá aláta ẹ̀yin tálíkà ọlọ́run tẹ̀ ń dìgbò fún wọn wàláì sífì kraì tí wàá ní ká dìgbò ń lò yìí a sì ń bẹ̀ wá wípé básìkò ìdìgbò bá dé ẹ má lè ní ìdìẹ dì àmọ́ ẹ̀mẹ́ni tẹ́ dìbò fún hmm. ẹ wọ pátì wò dìbò fún àwọn pátì míì wọn ní blueprint wọn ní template wọn ní kánkàn dàsìkò election kí wọ́n kàn dé kí wọ́n tan ara wọn kálá wọn ń tàn wá nìkan ni wọ́n ní. Hmm. pátì tó bá ní blueprint tó ní template wọ́n ti gbọ́dọ̀ mọ́ ọgọ́rùn-ún ọdún wípé bó o la ṣe fẹ́ kí ìjọba wa yìí máa lọ pátì wa yìí kó máa lọ kó máa lọ gọ́fúnà tó bá débẹ̀ báwo ni ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ibi oníwọ̀n bá dé ẹni tó bá tó lẹ́yìn kó gbaṣẹ́ ńbẹ̀ kó máa bá a lọ ẹni tó bá lẹ́yìn kó gbaṣẹ́ ńbẹ̀ kó máa bá a lọ pátì torí wọn bá pé bí wọ́n ti gbé kalẹ̀ so kí ìjọba kan wá báṣẹ́ débì kan kí mi wá dé kọ́ wa ní ara ọ̀fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ kókó pé wọ́n fẹ́ ba ìlú nù hmm. wọ́n bà ìlú jẹ́ wọ́n àwa tá a wá wà nínú ìlú wọ́n bà wá náà jẹ́ nínú aburú tó burú jù láyé ni kí pátì kọ̀ọ̀kan mọ̀ ní tẹ́ḿpìlẹ̀tì tí wọ́n ń fọ́lò blueprint tí wọ́n ní kí bá a ti fẹ́ mọ̀ ṣèjọba wa ní tí ó dáa tìlú ò fi lálàáfíà kì í ṣe pé tápò wọn fi lálàáfíà o ìlú ni o. tìlú ò fi da tí ò fi rọrùn tí ò fi lálàáfíà. iye pátì tó bá wá nírú bẹ́ẹ̀ gọ́fúnà tó bá ṣiṣẹ́ bí ó bá báṣẹ́ dé ni kẹ́lòmíì ò ti gbé gbogbo àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run wá sọ́la àṣẹ rẹ̀ ni mm. rìsáàlà kan náà ni gbogbo ọmọ ayé. Allahu Akbar. wàdàníyàtò láì ní gbogbo ànábì kò sànábì ọlọ́run kan tó wá ṣe nǹkan mìíràn ayé kí wọ́n wá sọ ọlọ́run lọ́kàn ṣoṣo ni níbo ni wọ́n báṣẹ́ dé ẹni bá lẹ́yìn kó níbo ni wọ́n bá ṣẹ́dé ẹni bá dé lẹ́yìn ẹ̀kọ́ gbà láti bẹ̀rẹ̀ anábì lọ́wọ́ á parí rìsáàlà lànàbì fi ní bọ̀hìn stoli òtẹ́ mi màmá káàdì màdà àkàlà wọ́n gbé mi dìde èmi ni mo wá parí iṣẹ́ alábùnátòlè àkírà búlọ́ọ̀kù kan ṣoṣo tá a fi kọ̀m̀plìtì lílànà Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn anábì ọlọ́run tó ti wá sáyé rẹ̀ àwọn náà tán wá ṣáájú rẹ̀ wọ́n wá àwọn ni wọ́n wá kọ́lé anábì ló parí ilé ló fọ̀ sọ́ọ́sì ló dírẹ́sì ẹ̀ ló ṣe lọ́ṣọ̀ọ́. kì í ṣe pé anábì ṣe tiẹ̀ lọ́tọ̀. Hmm. gbogbo ẹ jẹ́ ká kọ́ sí àwọn anábì ọlọ́run yẹn iṣẹ́ kan náà ni gbogbo wọn wáyé wá ṣe. bí ẹnìkan bá bá ṣẹ́dé kẹlòmíì gbé láti bẹ̀rẹ̀ ẹ má bàlújẹ́ ẹ má bẹ̀gbẹ́jẹ́ Allah ọ̀rọ̀ lágbọ́n yóò gbé ẹni tí ń wò wá lé ẹ̀ bàbá wa fàdúrà Sheikh Lukman Tefutu àwọn là ti ń gbádùn látàárọ̀ tá a bá fi wọ́n lẹ̀ wọ́n láì wákàtí kan ò tó wá lò tá a bá sì wo tọ́pìkì tí wọ́n yanjú yìí tọ́pìkì ńlá ni o tọ́pìkì tí ó ṣe gbogbo aláǹfààní ni o mo ń fàsìkò yìí náà rọ gbogbo ẹ̀yin ìjọba wa pàtàkì jù ẹ̀yin ìjọba wa ní Ogun State mo bẹ̀ yín ni gbogbo ẹ̀yin tí ọ̀dà tó lọ tí wọ́n ṣe ẹ dákun bá wa parí ẹ̀ ẹ wo àwọn bridge tí bàbá wa mọ́sù ṣe tó ṣe tìláàbọ̀ tàgbàdo ní ti gbogbo lókè àró ní ní gbogbo àwọn àdúgbò tó dáa àdúgbò ibẹ̀ là wá ń gbé ojoojúmọ́ là ń pààrọ̀ là ń tún mọ́tò mọ́tò wa ń bàjẹ́ gbogbo ìgbà ọ̀nà yìí ọ̀dà kò wúlò ẹ jọ̀ọ́ ẹ rántí pé gbogbo bẹ̀yẹn náà àrògùn state ni abẹ́yìn ni lórúkọ ọlọ́run ẹ dákun ẹ bá wa yà síbẹ̀ ọlọ́wọ́n yà sọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan yín náà yóò dẹ̀ fún yín láti yọrí sí yìí tẹ̀ ra wọlé ọlọ́wọ́n jẹ ìparẹ́ dáadáa ọlọ́wọ́n nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́n aláìlá ìlànà yìí tí ń bọ̀ náà ọlọ́wọ́n jọ da fẹ́ni kọ̀ọ̀kan wa adúpẹ́ pọ̀ bàbá ọlọ́wọ́n bá sẹ́yìn lẹ́sàn-án rí káàní bá fẹ́ rí lórí Facebook báwo ni wọ́n sì wá. Lukman Sodiq Alwaisu Tefutu. Hmm. Lukman Sodiq Alwais Tefutu náà lẹ́wàá bá sí lórí Facebook Lukman Wais. Sodiq oníwàásí Tefutu. oníwàásí Tefutu hmm. tẹ́ bá ti tẹ̀ ẹ́ rí wọn. ẹ jẹ́ àlọ́ sókè lọ́hùn-ún bàtà pápá fi padà dé ẹfẹ mata lọgba ìbéèrè mi àná wọn ti wà ní tẹlifíṣàn wọn ń kẹtí ò ẹkẹtí pọ ẹjẹ àdókè lọ́wọ́ ẹsẹ wọn kúkalẹ. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn mo rò pé ẹgbẹ́rún àfàwà tí wọ́n dìde nísìnyí àfàwà Sheikh Lukman Tefutu pẹ̀lú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe fún wa nípa àṣìlò agbára òun náà ni tọ́pìkì tí ayanjú lé ní ọlọ́mọ sábà wa san wọ́n lẹ́sàn-án rè ọlọ́ọ̀nẹ́bí lọ́dọ̀ ọlọ́run pé táwa náà dẹ̀ fi rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ẹ rí i pé kì í sí pé àbí à ń bú ìjọba kan àbú ẹnìkan tọ́lọ́lọ́ nìkan lọ́ba tí ó perfect ẹ̀ ń gbìyànjú wàhálà ẹ̀ ń gbìyànjú torí bẹ́ẹ̀ ò ṣe ibì kan ibòmíì ní í ṣe lọ́wọ́ ní òjò tí ì ṣe ibì kan ṣùgbọ́n èyí tí à ń tẹ̀ láti sọ fún yín ni pé ẹ gbogbo iṣẹ́ tẹ́nìkan bá bẹ̀rẹ̀ ẹ gbìyànjú kẹ́nìkan bá wa parí ẹ̀ tó bá ti ń parí ẹ̀ ìyẹn láàmú ni ó máa jẹ́ àṣeyọrí ìyẹn lè jẹ́ kí a máa kí ìjọba wa ní ìlú Èkó bàbá wa Sanwó-Olú púpọ̀ lọ́wọ́ yín fún gbogbo àwọn àṣeyọrí tí ọlọ́run fún yín ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí bàbá wa Àǹbọ̀dé tí wọ́n bá ṣẹ́dé gbogbo ẹ̀ ní bàbá Sanwó-Olú gbogbo ẹ̀ náà ń sáré parí náà ń sáré parí náà ń sáré parí táwọn náà tún ń ṣe míì ẹ̀ lè jẹ́ kí ìlú Èkó máa ní àṣeyọrí tí gbogbo Èkó fi ń fàìn tó fi ń da sí i atọrọ bẹ́ẹ̀ náà ní Ògùn state náà lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń gbé wa lé lọ́wọ́ níbẹ̀ ẹ dákun ẹ̀yin náà ẹ bá wa yanjú gbogbo àwọn ibi tí iṣẹ́ bá kù sí gbogbo iṣẹ́ náà bá ṣe tì láàbọ̀ ẹ̀yin náà ẹ bá wa parí ẹ̀ kó lè bá a máa jẹ́ ìwúrí fẹ́yìn náà ẹni wọ́n bá parí ẹ̀ ni ó ẹni ọba sí i la yóò sọ pé òun ló ṣe àsìkò ẹ̀ la yóò sọ pé lápẹjá ló ṣe nǹkan báyìí kọ́lọ́ wọn bá gbàdúrà yín kọ́lọ́ wọn bá ṣe dáadáa fún yín o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. gẹ́gẹ́ bí àwọn àbéèrè tá a máa ń béèrè lénìí kò sí béèrè ńlẹ̀ tá a béèrè lónìí ìbéèrè tá a sì béèrè kọjá hmm, àwọn tí wọ́n gba ìbéèrè wa á padà mọ ànáùnsì wọn fún láti yọjú sí wa nílé iṣẹ́ wa ń bí láti wá gba àwọn ẹ̀bùn wọn pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà àdèmá fún wọn ní àwọn ẹ̀bùn wọn náà ṣùgbọ́n ní èní a kàn fẹ́ fàsìkò yìí ká fi dúpẹ́ lọ́wọ́ àwọn olóore ni ká fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olóore wa kọ́lọ́n dákun mọ́sá bá dúpẹ́ fún yín kọ́lọ́n bá wa ṣe dáadáa fún yín wọlé ànábì lọ́dọ̀ Ọlọ́run lálẹ́ ilọ́lá a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Dr. Ahmad Ọláníyì Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited bàbá àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ kú àdúró tì wá ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ọdọọdún iléeṣẹ́ Standard Insurance Consultant Limited náà ọlọ́run níjọ́ bàjẹ́ onídàrú yóò máa ga sí ni wàràfàánà ohùnmákàánà àlíyàn àfilẹ́yìn náà kí ìyàwó alhaja wa Azizat Kelani aláṣẹ àti olùdarí ilé ìtajà Perfect Days Fabrics tí wọ́n kalẹ̀ sí ọgbà retail market tẹ́ bá wo aṣọ ọrùn mi ẹ pé red made ni láti iléeṣẹ́ wọn ni wọ́n ti kó fún wa pé ká máa fi ṣe program lọ́nba àdúró tì yín lánàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilá ìyá wa dámórìṣ bàtà làwọn máa kó ránṣẹ́ sí wa wọ́n ti ní kí n wá kó bàtà wa à ń lọ lẹ́yìn àìpẹ́ àlọ́ kó wa ṣáàlà ìyá wa alhaja na alhaja wa ọ̀yá sípẹ̀ ìyá wa ìyá káwọ̀s adúpẹ́ ẹ̀ ṣeun gan o ọlọ́run bá adúpẹ́ fún yín ìyá tẹ̀dé àmọ́ sàdá fún ìyá wa alhaja wa sami àtọ̀ ìyá sípẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn bá gẹ̀ wọn àti ìyá wa alhaja fatima tọ́lá yarhamhumullah ọlọ́mọ sábà wa kẹ́ gbọ́n bá a foríjì wọn bá a ṣe kún fún wọn. akíyàwó alájà wa Khadija Ṣọlá ìyàwó ní Amẹ́ríkà lọ́hùn-ún ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation kò ní ìbàjẹ́ fún yìí o akíyàwó apàṣẹ àdínní tinúlé ọwọ́ àdúrà dáwà foundation alájà wa Kudrat kọ́lé towó ọlọ́mọba dúró tì í bá wa pẹ̀lú yìí o. akí òpómúlérò àdínní wa alájà wa Kudrat Junaid Abdulsalam àti baálé wọn alájà wa Muhammad Jamiu Abdulsalam imaamu wa ní Maryland nílùú Amẹ́ríkà ọlọ́mọba dúpẹ́ fún yín bá wa pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ àwọn tí alájà mọ̀nsóra tó olúwa tóyìn láti lu abẹ́kúta aṣọ làwọn ń tà wọ́n tẹ̀ kásọ ránṣẹ́ sí wa aṣọ lọ́dún yìí aṣọ pọ̀ tá a máa pín lọ́dún yìí á fún àwọn èèyàn ní aṣọ lọ́dún yìí ẹ fọkànbalẹ̀ ẹ gba aṣọ ẹ lágbára ọlọ́run kọlọ́mọ́sà ṣe dáadáa fún wa kọlọ́mọ́sà dúró tì yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àìlá ilọ́lá ajá sẹ̀rífà ti táwọn náà ní ká wá kó ẹ̀bùn akí àfàwà alálùkùránì nílùú Ìlọrin lọ́nba àdúpẹ́ fún gbogbo ẹ̀fà míì náà tó kú tẹ́yìn náà fẹ́ gbé tòun wá à ń retí ẹ̀ o Sheikh Abdulateef Animasahun Dalifat níjoko à ń retí wọn lórí ètò wa ń bí àwọn náà láwọn ń bọ̀ pẹ̀lú ògbóró àwọn àmọ̀ retí wọn. ìmáàmù asadala Muhammad Balu ọlọ́run lálárọ̀ ní olúwọlé ọgbà Central Mosque àwọn náà ń gbé lẹ́kṣọ̀ wọn bọ̀ pẹ̀lú ògbóró inshallah àná sáfẹ́fẹ́ tẹ́yìn náà mọ̀ ara wọn náà wò ọlọ́mọsà ṣe